Hello everyone, welcome to Tiny Talks. Um, Mama Adébúwárí, ẹ̀yà mi pé wọ́n jáde lánàá pẹ̀lú Lizzy Anjorin. Wọ́n á fún wa ní lowdown ibi tí wọ́n lọ. And then wọ́n tún fàbọ̀ sórí ọ̀rẹ́ wọn àtàtà, you know, our best friend, Mama Esabod. <laughs> I'm going to take two parts from our show. So this is part one, expect part two soon. Thank you for watching. Till I'll see you in the next one stay safe stay blessed i love you bye. Before now she ṣe máa ń dúdú ní fẹ́ kí n máa lò ọkọ̀ mátà máa lò náà ẹ̀yin èèyàn ṣe ti rí mi tẹ́ bá rí mi ẹ bá mi ṣí àì tẹ́ bá ti rí mi ni why to fi binu? why flagging o nídìí kó flag mi nà o nídìí kó flag mi bó ṣe wà àti máa ráhùn tán máa ti gbé ṣó yẹn tán máa ti gé ibi tó rí ẹ ti burú nìyẹn ah. yọ wo tọkúbọ ìgbé ayé ẹ ó ń ṣèmù mi fún ara mi ó ń ṣe ìgbé ayé ẹ ó mọ kéèyàn máa rí ìgbé ayé ẹ máa ṣèmù yẹn Lizzy tó ń fẹnu bàjẹ́ Lizzy ń gba ń gbòòrò mi ì ṣeré náà ṣó o mọ àwọn actress àwọn artist tó ń rìn kiri tó máa rìn tẹ in fact ṣó o mọ people see they all tó bá rà àwọn èèyàn títí kan àwọn àgbàlagbà àwọn ìyá àgbàlagbà ọmọ tó ọmọ tó rí ọmọ tó rìkọ́ọ̀dù mi létà lánàá yẹn tó rìkọ́ọ̀dù mi láti ta yẹn tó bá pé ọmọ yẹn bẹ̀rẹ̀ láti ilẹ̀ bí liz ṣe wọlé tó kún bọ̀ wá fi aṣọ bójú mo fi ọlọ́run búra wàá fi aṣọ tó bá mọ grand tó bá mọ grand love grand entrance ọmọ yẹn nígbà tó dé bó ṣe kúrò ní mọ́tò ẹ̀ tó bá mọ bí àwọn èèyàn ṣe súnmọ́ tó kúbọ̀ wá ránjú wá ké ìwọ wá nàìjíríà wo bó ṣe ń jó bí mebo kò ń ṣe pálapàla òun jó bí ẹni tí bí ẹsẹ̀ mú òun jó bí oníwárá pé ẹgbẹ́ bí ẹni tán da nǹkan sí lọ́jọ́ orí àti èjì ó wá gbé kọ̀ọ̀kan ó gbé kọ̀ọ̀kan ó gbé kọ̀ọ̀kan ọmọ ẹbí sórí bí wèrè ilé bàbá gbogbo à kọ̀ọ̀kan ó gbé sórí wèrè yẹn ni a máa pè ní mebú ń yẹn mebú àṣàbẹ́ ọlọ́run bó ṣe gbé sórí nìyẹn wá sórí social media wọ́n máa ṣe bí ìgbà tó yẹ pé ìwọ ló ń fìdí gbogbo ọ̀n tó wà lórí social media yìí o ṣiṣẹ́ lásán o sọ̀rọ̀ lásán o wùwà lásán you are just o kàn wà bí o wà bí bí ẹ̀dá táyé ẹ̀ ti parun and people say ah ọmọ kinní ni mi ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ewé egbò yẹn ẹ wá bí lọ́ọ́ jókòó sí. Si ìka ni most of you mélòó ni wọ́n tẹ́lẹ̀ mélòó ló máa ń kà á ka oríṣiríṣi á ka oríṣiríṣi bloggers á ka mọ́ra ẹ̀ everybody ti fọ́n ká wọ́n fi ẹ́ lẹ̀ pẹ̀lú kádà rẹ̀ I was ashamed to see you to come out to be telling us to be coming out to come and defend rubbish something that he knew that is is not is not right. ó kì í ṣe abiyamọ pàtàkì ìyá burúkú ìyá jálajàla yọ òṣì yẹn àwọn nǹkan téèyàn ń ṣe tó máa ń dojú tì mí do you think everything is is money everything is not money àwọn kan wà tó jẹ́ pé kàkà kí wọ́n jó oúnjẹ ìgbín wọn ò ní súnmọ́ ènìyàn do you think everything is money you know I came, I came out I told you ìwọ bọ́ọ̀sì ta o gbé Liz àtọkọ ẹ̀ níwà ìrìn àjò àwọn méjèèjì yẹn kò ṣẹ̀yìn ẹ̀ wọ́n ṣe di wọ́n dọ́kọ wọ́n fẹ́ra wọn wọ́n àtìyàwó. you came out to come and defend the lady lórí gbogbo wa bíbá yẹn. tó ọ̀rọ̀ owó bá ti bọ́ sa ìwọ ló kọ́kọ́ náà kí nǹkan tó ń ṣe tí ò dáa ìwọ ló kọ́kọ́ náà kí nígbà tó wá yá tọrọ owó ti kọ́ mi o bẹ̀rẹ̀ sí bọ́ síwájú o bọ́ sẹ́yìn o ń sọ síwájú o ń sọ̀rọ̀ sẹ́yìn àwa igan náà ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé bí mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo ti ṣe pé mo ti sọ̀rọ̀ tí mo wò pé ah, irú ìyàwó náà fi ń jẹ́ èèyàn yìí bọ̀ ń gbà tí mo rí mo rí i pé náà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣé tó bá yẹ gbogbo àwọn èèyàn táwa lórí social media bá ké ó fẹ́ kinní kan ó ṣe o àìmọye obìnrin tó yẹ kó wà nílé ọkọ tọkọ ẹ̀ ti fẹ́yàwó tọkọ ẹ̀ tún ti fẹ́yàwó tọkọ ẹ̀ tún ti fẹ́yàwó wọn ò torí ẹ̀ kọ̀ọ̀kan wọn sílẹ̀ wọn ò dẹ̀ torí ẹ̀ da ilé wọn rú ṣebí gbà táwọn olóye amòye tá a rí bí gbogbo nǹkan ṣe ń lọ la òpin irú ìgbà yóò lélẹ̀ ìwọ́gùn ò lè sọ̀rọ̀ láti defend torí o mọ̀ yìí pé it is the all what they are doing very very wrong. yẹ wá sọ fún ọ sórí ọmọ Lizzy yẹn ọmọ yẹn ti lọ ó ti kọjá ẹ ó ti kọjá ẹ ọ̀nà yẹn ti jìn eight out of ten tèmi rí èmi ò eight out of ten ni wọ́n ń sọ̀rọ̀ ìbànújẹ́ lórí ayé ẹ̀ eight out of nínú ìlú ní Nàìjíríà wa àwọn tó kò ń ṣe àwọn tó ń tàn ẹ́ lórí social media o nobody loves you ó ní ẹ ah, ó dáa káwọn èèyàn máa love mi káwọn èèyàn máa like mi tó bá kò yẹ kó le tó yẹn ìgbé ayé òun mi Tókunbọ̀ bó ṣe sọ sórí ara ẹ láti bẹ̀rẹ̀ ìgbé ayé òun mi àárín ayé òun mi ọjọ́ alẹ́ ti ń lọ ọmọ ẹ lórí báyìí ọjọ́ alẹ́ òun mi ìgbéyàwó ẹ̀gùn òun mi ìsọ̀rọ̀ sí ẹ̀ ò wù mí iṣẹ́ ẹ̀ ò wù mí ìbáṣepọ̀ ẹ̀ ò wù mí ó báwọn èèyàn ṣe ń wá láti ìlú òkè òkun àwọn èèyàn tó wá láta London fún program àná yẹn tabaka one two three four at least màá ṣe fẹ́ ka èèyàn bíi fifteen they travel from London wá sí Nàìjíríà láti wá báwọn èèyàn ṣe ayẹyẹ tó kún bọ̀ o ò gbé èèyàn o ò rí èèyàn kankan o rí èèyàn gidi kan a rí èèyàn kankan èèyàn gidi kan mọ́ ẹ lára even ọjọ́ tó claim tó ní òun òun bọ̀ nàìjíríà ọmọ kan ń àwọn ẹgbẹ́ ń wá how many of them that slept in a room how many of them which means they are they are, they are not satisfied nígbé ayé wọn ìgbé ayé wọn oúnjẹ tó ń jẹ ò ká wọn lẹ́nu. No Today I can imagine ah imagine myself sleeping with how many people in a room just because mo fẹ́ wá wo lórí burúkú kan ìyẹn ló máa fi mọ̀ pé olórí burúkú set of idiot èèyàn àwọn èèyàn ló yí ẹ ká ẹ ẹ ẹ ẹ ẹ ẹ fagídí gbọ́wọ́ ẹ fẹ́ máa fagídí ṣe gbajúmọ̀ ẹ ẹ̀dẹ̀ tó nǹkan kan èmi ọba ni Elizabeth sharing room with who you see how many room lẹ́nu lọ́gbàá tí gbogbo yín tán ní gbogbo gbogbo àwọn tó wọ bá gbà wọ́n sùn bí adìẹ nu ilé which means àwọn fake life lè live lórí social media to imagine myself sleeping ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú àwọn ta ni àwa dórí social media àwa máa ṣe gbígbà tẹ́pẹ́ olùkó gba àwọn èèyàn jọ. I was ashamed of you of you seeing you calling people you don't love call them together to gang to fight ẹni tí ó tó jẹ́ pé tí ò ṣẹ́ ẹni yẹn ò ṣẹ́ ẹ̀ ẹni yẹn ò ṣẹ́ torí ṣe bó sọ̀rọ̀ pé èmi mẹ́ni tó ń jẹ́ láyọ̀ mo mẹ́ni tó ń jẹ́ láyọ̀ mo mẹ́ni tó ń jẹ́ láyọ̀ ó ń rìn ó ń ṣe gbogbo kan náà mà báà náà ṣe ń ṣe yìí kó sọnù kó kan kó reveal rẹ̀ sí gbòòrò ni kó sọnù you don't know kó sọnù ẹ wá fi ẹsẹ̀ ń fẹsẹ̀ wá àwọn èèyàn kiri ẹ̀ ń wáyàn láti ọ̀nà òdìròkọ ẹ̀ ń wá ẹ̀ ń wẹ́ni yẹn ní ìlú òyìnbó ọ̀nà òdìròkọ ẹ mọ̀ pé mi ti bọ́ sí mo sọ fún yín rí kò ń ṣe kínní ọ̀nà òdìròkọ ló ń gbé I called her nígbà tí mo ń bá sọ̀rọ̀ ẹni tí mo rí sójú tí mo tún bá sọ̀rọ̀ mo bí léèrè pé wáyé pé ó ní mà ó ní mo fẹ́ kọ́ mọ̀ pé gbogbo àwọn kan bá yín sọ̀rọ̀ yẹn in fact most of you fọ́ sà á kó lọ́ọ́ máa lọ wo ṣàtìyín ni most of you ẹ fọ́ ọ̀sẹ̀ láti máa lọ wo ṣàtìyín ni gbogbo tẹ̀sán ìkó understand ẹ̀. Eh? pé wọ́n tẹ̀ sọ kò understand pé wọ́n tẹ̀ most of ọ̀rọ̀ mi tẹ̀ sọ kò understand ẹ̀ ẹ wo bí Tòkunbọ̀ ṣe wá ń fi bó ṣe wá ń fi ayé ara ẹ̀ ṣẹ̀ sí ah, Tòkunbọ̀ ẹ̀yin èèyàn mo fẹ́ sọ fún yín in natural fact Tòkunbọ̀ Tòkunbọ̀ ó yẹ kí gbogbo á gẹ̀ẹ́tì pé she is a failure already kò sí nǹkan kan kò rí nǹkan kan mú bọ̀ láti òkè òkun ó rí òkè òkun yẹn ó lọ sókè òkun ó kọjá lókè òkun ó ṣiṣẹ́ ó ṣẹrú lókè òkun ó dààmú because tó bá ṣe àwọn iṣẹ́ àìtó ẹrú ló ṣe tó kú bó ṣe ẹrú ìgbà tó yẹ kó o wá gbàwé ó ti rò pọ́kàn ẹ̀ balẹ̀ ìgbà tó wá yẹ kó wá gba kó wá sí ilé láti wá gba ìyà àti ẹ̀yẹ o ò gba ìyà àti ẹ̀yẹ nílùú ẹ̀ ẹ̀tẹ́ àti ẹ̀sín ló ń gbà àwa ní ilé ìwé tí mo no all those ones they are just azun bó torí mi ọ̀pọ̀ onílé ní turkey mo ń sọ fún ẹ kò sí ọba aládé ní turkey nobody wọn ò rí ẹ pé ọmọ agbẹ láti recognize ẹ pé you have done well ó lọ àwọn òde lọ ó lè lọ organize awọ́ọ̀dù awọ́ọ̀dù yàtọ̀ sí pé kán ní kí ọba àlù kó kó kó rìwọ́ọ̀dù èèyàn mí mo sọ fún ẹ ọmọ CAC ni mí tó bá yẹ pé mo fẹ́ gba oyè ni màá gba oyè igbó tí ọba ìlú mi rí mi sẹ́ ọba ọba ẹ̀gbá ọba ẹ̀gbá wa yẹn ìjọ tí kábíyèsí rí mi ọba gbadébọ̀ mo fi Kristi búra kò ń ṣe owó tó fún mi kò ń ṣe owó kékeré mo sọ òun ni mo ń sọ̀tà ẹ̀ it's only my husband has warned me that mi gbọ́dọ̀ ṣe mistake mi ṣó owó yẹn yòówó yẹn lórí social media mo fi mo fi ọlọ́run mo fi búra owó gidi ni kábíyèsí fún mi because i told me he need oyè he is ready to give me pé kán fún mi léwu oyè kán fún mi kán fún ọkọ mi pé because i have done something that ò expect for family àwọn wọ́n wá fún mi ní owó tí n bá máa gboyè ohun tó mo ti ó yẹ kí n máa ti gba oyè more than fifteen sẹ kẹ tó kẹ tó mọ̀ mí lórí social media ọlọ́run tó kún bọ̀ ó ń ṣẹ́ ní yìí ó ń ṣẹ́ ní ẹ̀yẹ ẹni ẹ̀tẹ́ ní ẹ́ inú mi dẹ̀ ń dùn pé ó ń gba ìtẹ́ yẹn inú mi ń dùn gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ń parọ́ fún un all of you you always come home to come and celebrate one thing or the other ẹ ń gba oyè àwọn èèyàn ń pọn yín lé kò sẹ́ni tó máa wà pé kó ní kó má sí ní ọ̀nà láti fi láti lè gba èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ tó kún bó dẹ̀ ṣe àṣedànù láyé ẹ̀ ojú ẹ̀ ń tì mí ìgbé ayé òun mi I knew you, are, you, you want to use today to have a reflection of mind to brain to brain set your life ló ṣe sẹ ẹnìkan bímọ màmá bẹ ẹ àwọn ènìyàn alákàwé ni wọn nìkan ṣé wọn fẹ́ ṣe patí dòru so this is what I saw is what I saw one gang fight ó ń pe àwọn èèyàn kiri ó ń lọ pa àwọn èèyàn káàkiri ó ń lọ tí ṣé yèyé Kúdí tó jẹ́ pé o ti sọ oríṣiríṣi o ti o ti o ti o ti ṣèkà fún máa jù lórí social media tán bá ní number one àwọn tó ṣèkà fún máa you are part of them ó wá lọ pèsè ìṣó òòlù èkúdí torí pé ẹ fẹ́ bá ẹnìkan jẹ ẹ fẹ́ mẹ́nìkan wá lè. Yeyekudi you know you are somebody I respected and I love you so much let me tell you the reason why I love you because you are married and I saw you with someone that you you have a responsible man <laughs> because any man that is responsible that is supporting whatever tí ìyàwó ẹ̀ bá ń ṣe tó ń fún ní hundred percent support <laughs> àwọn responsible men nìyẹn I saw your husband like my, tori ọkọ mi ò dá mi dúró pé kí n má lè ṣe iṣẹ́ tèmi if you can connive with Esabod Esabod will be calling in on your show ìjọ ọ̀lẹ́ Esabod ti pè lórí show yẹn madam Yekudi why can't you do your own and face your own life ẹ fi Esabod le, kó máa ṣe ẹ̀sìn ẹ̀ Yekudi ẹ wà nú àwọn èèyàn tó àwọn èèyàn àwọn èèyàn gidi àwọn èèyàn gidi ń wò yín ẹ má jẹ́ kí ẹ sábọ̀dù kó fi ẹrọ̀fọ̀ sí yín lára tọ́ ẹ bá bó ṣe wà yẹn ó ń wá ẹni tó máa kó mọ́ra láti fún ní láti lè ta ọjà ẹ̀sìn ṣe é rí ọjà ẹ̀sìn tí ẹ sábọ̀dù tà ọjà ẹ̀sìn tó ná àwọn ọmọ ẹ̀sìn tó tó tó tó kójọ lórí social media ó ń wá mọ́ pípù tó ní fèèb tó fẹ́ bà ayé wọn jẹ́ èyí kú dé wáì ẹ̀sùn fún ẹsà board dádì dádì alówó ńlé ẹ sá fún ẹ ẹ wọ̀n ìyàwó yín kó má sùn ẹsà board ẹ ní kíyàwó yín má sùn ẹsà board ẹsà board ò kì í ṣèyàn ìka ni tẹ bá wo gba àwọn tó márì tí wọ́n súnmọ́ àìmọye sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti súnmọ́ ẹsà board tó jẹ́ pé ẹsà board ó fi ayé ọkọ wọn ń wọ ọkọ wọn lẹ̀ nítorí olórí burúkú ni kò lọ́kọ ńlé kò dẹ̀ fẹ́ kí wọ́n náà kọ́. ẹ̀sà ẹ lé ìyàwó yín lẹ́yìn ẹ̀sà olórí burúkú ni ẹ̀sà bọ̀dù ojú àwọn èèyàn ti la ẹ̀yin wà nàìjíríà bí ẹ̀ ń kọ́ ẹ̀ ń gbọ́lé ẹ̀ wá kọ́lé yẹyẹ kú níṣẹ́ rò pé yọ̀tẹ̀ wá ti ṣílẹ̀ yín yẹn ṣé bí gbogbo èèyàn ló celebrate yín I will celebrated you gbogbo àwọn èèyàn púpọ̀ la celebrate yín ṣẹ́sà bọ̀dù kì í kú oríire kò kì í kú oríire kò kí n kú oríire kò celebrate yín kò bá ń ṣe pọ̀ inú ẹ̀ ò dùn ilé tẹ wá kó sí nàìjíríà yìí bẹ́ẹ̀ ń ṣe ń yọ tó ń gbọgbọ lọ́wọ́ ń yọ gborí gbogbo nǹkan tó ń ṣe yẹn ó ń ga fight ni ó ń wérò sẹ́yìn ni ẹ lọ ṣe investigation yín dáadáa you are somebody I, I don't even know why that I love. Do you understand? Um, Wọnúọlá Wọnúọlá ó jẹ́ ọmọ tó ní ọpọlọ ó ṣe má mú nǹkan má jẹ́ kí ẹ sábọ̀dù má yẹ kó ba ayé ẹ jẹ́ ìkàlẹ̀ sábọ̀dù ó ṣokú ó ṣokú ba bẹ́ẹ̀ bí báyìí i came online mo ní ti bá rí èèyàn rán mi létí i will be there and that is me i will be there mi rẹ ni rán mi létí ni mi rí èèyàn rán mi létí ni tí bá rẹ ni rán mi létí i will be there i will bought the clothes for mi rẹ ni rán mi létí torí mo jẹ́ ẹni tó máa ń gbàgbé nǹkan wọnú ọlá má jẹ́ kí ẹ sábọ̀dù kó fi tiẹ̀ kó bá ẹ má yẹ kó fi kó bá rìn àjò ayé ẹ ìkàlẹ̀ sábọ̀dù ìwọ sì lè wálé káwọn èèyàn wò pé ọmọ ìyá ọmọ dáadáa ìwọ sì lè bọ ó sì ó ń lọ bọ́ba fẹ̀ ń báwọn èèyàn ṣe tó kún bọ̀ bọ́ba fẹ̀ ń kì ọba fẹ̀ fẹ́ yẹn wọ́n ń gà ni. Tókunbọ̀ ò lè dé kò lè dé ààfin ọba kò lè dé fẹ̀ ọba ààfin ò lè lóhùn láìpẹ́ ṣé ibo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé látòrí olórí wúrọ̀ ọ̀la ni ṣé látòrí olórí wúrọ̀ ọ̀la ni o mọ nǹkan tẹ́ sábọ̀dù ṣe tí ààfin tí ò fi dúró tóbìnrin ò fi dúró èmi lọ olórí wúrọ̀ ọ̀la ló gbé mi dáàfin. you understand èmi ò dé ń parọ́. Tókunbọ̀ ìka ní nígbà tí ọba ìfẹ́ ìyàwó tó tún fẹ́ ànádà wọn tí Naomi wọlé Tókunbọ̀ make sure pé ó gbin ilé ó gbin kábíyèsí obìnrin yẹn lọ nígbà tí obìnrin yẹn lọ ó wá tún wá sá sẹ́yìn Naomi láti láti ó tún sá sí ẹ̀yìn olórí olórí tó pírítì yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀ ojoojúmọ́ ọ̀rọ̀ fẹ̀ ni Tókunbọ̀ ṣe nígbà tí tí tí ẹ ṣẹ́ ló tún sá sí ẹ̀yìn olórí yẹn sílẹ̀kùn la ọba Ifẹ̀ ní Tókunbọ̀ fi ṣe gbogbo ayé ẹ̀ pátá irú ọba yẹn lórúkọ bá máa rí yẹn ọba máa sọ pé àwọn like ẹ olórí Naomi á dáa fún ẹ á fún Lizzy warrior worldwide o rò pé inú inú kábíyèsí á dùn o ò mọ ohun tó ti gbìn sínú àfihàn tó kún bọ̀ so wá rò pé eh, wọnúọlá má jẹ́ kí Esabod fi nǹkan yàmàyàmà yí ẹ lára ọmọ Ìbàdàn ni ẹ téèyàn bá ṣiṣẹ́ tó bá lóko tó bá padà sílé ó yẹ kó jèrè ìlú ẹ̀ ni Tókunbọ̀ ti mọ̀ pé òun ò rérè kankan jẹ ó wá ń wá àwọn ọmọ ọ̀parun tó jọ fẹ́ tẹ̀lé lẹ́yìn you understand I won't say more than that ohun tó ń ṣẹlẹ̀ láàrin òòṣà pẹ̀lú àwọn gúrùpù ẹ̀ torí èmi ò lè dọ́là òòṣà kò sí bó ṣe lè kórí ìfẹ́ pé mo wà lọ́mọ ayé yẹn á sì wà lára ẹ̀ ó wà lára ẹ̀ bọ̀ àìrí èèyàn àìrí ẹni bí ẹni èèyàn bí èèyàn tó máa intervene ẹ lọ kọ́lẹ̀ lẹ́nu ó ń lé ní ó sì lè máa gbóná ṣùgbọ́n mo mọ̀ pé ohun tó ń lé máa dẹ̀rọ̀ níjọ́ kan. àjẹgbodò ni bẹ́ẹ̀ ni àjẹgbodò ọmọ Fóyèké òṣà èmi ò bá kàn advice just it's just an advice you understand ó lè ní tó o bá rò yìí pé gbogbo àwọn tó ń wá fún ẹ tó o bá rò yìí pé gbogbo wọn ọmọ ayé ni wọn ọmọ ayé yẹn ni àwọn tó mọ̀ ní assumption ni. Tòkunbọ̀ gangan náà ni ẹgba tó ń lùwẹ̀ tó bá rí ẹni tó lè bẹ ẹ mọ kíní kó ṣèwádìí ẹ Tòkunbọ̀ ní kòbókò tó mú ẹ dání tó ń lùwẹ̀ I won't say more than that for me I don't have anything against any one of you. èmi àti Tòkunbọ̀ lájọ lọ́rọ̀ tá a dẹ̀ wà lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ jẹ́ youth láàrin ara yín why tẹ́ máa jẹ́ kí ẹni tó máa máa wá sórí social media i have nothing to lose tẹ́ máa jẹ́ kó máa darí ayé yín she is nobody ẹni téèyàn ń já kòbókò tó ń kó ẹgbàá bò tó ń kó pàǹtí ẹ pọ̀ mọ́ra wọn tí wọ́n ń kó mọ́ lórí ní tòkúbọ̀ ìkà ọ̀bàyéjẹ́ èèyàn ni. woman yẹn ìka ọ̀bàyé jẹ́ èèyàn ní Tòkunbọ̀ bó ṣe wà yìí tó ń sọ pé òun kò níbì kankan tó ń lò ohun tó rí lánàá lórí social media ó ti lójú ẹni ó fẹ́ wo ṣóò káàkiri ó fẹ́ wo nǹkan táwọn èèyàn fẹ́ sọ ó náírà gidi látọgbọ́n látẹnu tèmi ojú kó gbọ́ kò kò gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò ń gbọ́ tẹ́tí ẹ̀ fi di táyé tó tẹ̀ máa fi ní reflection of mind a mọ̀ pé ò ní gbọ́ bòtùwá wò pé kí ni o lè gbá kọ́wọ́ o lè gbá kọ́yọ́ èmi kẹ̀ èmi kẹ̀ tó kún bọ̀ ayé ẹ ti bàjẹ́ tó bá jẹ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ tó bá jẹ́ kéèyàn máa pìlì ẹ̀ fún ẹ wàá sunkún no kó má wá sí ọba kan ṣoṣo tó máa ní ẹ ká fún ọmọbìnrin ṣe bó ló wọn ló gbọ́ káàkiri àgbáyé nobody tó gbọ́ ẹ oyè ẹlẹ́sìn àgbáyé ló jẹ́ ẹlẹ́sìn àgbáyé bí àwọn fámìlì kan bá tiẹ̀ wà ká ní bàbá wọn kú lọ kán ní kán máa kán fi ẹ́ ṣe nání kó wá máa gbégbé ọba kán fún ẹ lóyè kán já ewé oyè agbégbé ọba lé ẹ lórí no family will, will love tó jẹ́ bí ọba nílùú nílẹ̀ káàárọ̀ òjìrì ìwà ẹ̀ tó máa sọ fún ẹ pé àwọn fẹ́ bá ẹ ṣe no family torí wọ́n mọ̀ ẹ́ pé ìwọ gangan ni arọ́bàfín wọ́n ní arọ́bàfín lọ́ba ń pa ọmọ ọ̀parun nọmba wà bẹ́ẹ̀ ni orúkọ ẹ̀ nìyẹn mo rò pé mọ̀mí àbíkẹ́ communication wọ́n sọ wọn pé wọ́n fẹ́ joyè abájọ òun gbé wọn mọ́ra lẹ́nu jọ́ mẹ́ta yìí hmm. ó dẹ̀ ṣì ń bọ̀ wá fún wọn àná àwọn yẹn olóyè èwù ni wọn o ó mọ̀ pé mi lápẹ̀mẹ́t òṣèlú mi ìdẹ́ ṣe olóyè tán mú kinní kan dání mi ò ṣe olóyè gbé burúkú wá gbé wèrè kan wá èmi máa já ẹ lọ́rẹ́ gidi ẹgbà nígbà tí àwọn ẹgbẹ́ tí wọ́n ń bọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe charity àtọ̀ àwọn yẹn ti ṣiṣẹ́ wọ́n ti kéré wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ràjò wọ́n ní tọmọ bá ràjò tó bá tàjò dé á kórè ọjà wá sílé tòkun bọ́ra jò ó gbé sájò kò tàjò dé ó rá sájò kò kéré ọjà wálé ìṣòrí burúkú lájò a máa tóri social media a máa ní wọ̀sán bọ́dí ya nobody ìyá wa iye mi ọba ní Elizabeth ìyáálé mi ìyáálé mi sórí iyì ó <laughs> lè kó olówó wá sí Nàìjíríà orí yìí tó bàjẹ́ elise ò jẹ́ fún ẹ lọ́tẹ̀ẹ̀lì kékeré á wá òtẹ́ẹ̀lì gidi fún ẹ ni á tọ́jú ẹ gẹ́gẹ́ bí ìyá á gbé ẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àkọ́kẹ́ ó ṣe okú okú okú fi ọmọ ènìyàn ṣe mo fẹ́ sunkún lánàá tó bá rí ọmọ ẹ̀ bó ṣe wó ó wà ní orí ìkúnlẹ̀ mi àti tó pé ètè ṣó mi tó kún bọ̀ wá sunkún ó wá ṣe ṣèkìrẹ́ tí mo lè tún lè rí fídíò yẹn lọ́wọ́ ẹlòmíì she was there in fact mo gbé èmi ni mo gbé dìde ní màámi ah tó kún bọ̀ ayé ẹ bàjẹ́.